olólùfẹ́ bó ṣe ń lọ báwo ni ṣé ń gbádùn gbogbo bá a ṣe ń fún yín bó ṣe ń lọ lọ́dọ̀ tiwa níbí báyìí bí mo ṣe wà nílé agodo tí mò ń wo àkànní àti òrékelẹ́wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò ń bí tán yìí bẹ́ẹ̀ ni ara mi ń bù máa sọ pé ah ọwọ́ tákànní gbé wáyé ṣára mi àgbàṣá ṣára mi àgbàṣá ah nígbà táwọn ti yẹn dìde tọ́láwọn ti fẹ́ máa lọ lé báyìí <laughs> sọ́nà ni. òjò òru ni ẹ jàre. wọn kọ sọ́nà ló ti sọ̀kọ́ tó jẹ́. èmi kan jẹ́ pé ibi tó wà yẹn gan lọkàn mi wà àmọ́ wá ọjà ká fọ̀rọ̀ ọ̀lẹ́ hmm. sọ̀rọ̀ béèrè kan mi béèrè o. ó ṣeé ṣe kó má gbọ́ ohun tí Simi sọ eh, ṣé ó ṣeé ṣe kémi àti ẹ ká fẹ́ jáde eh. ní ọjọ́ àbámẹ́ta sátidé hmm, eh. tó yẹ pé mo ti sọ fáwọn tèmi ń gbòòrò pé ah! Ah, ọmọ mi bọ̀ kò oh! sáyọ̀ tó bù sí. <laughs> kọ́ọ̀ kan wá wọlé kan wá ní pé Bùsáyọ̀ o ó ní òhò iṣẹ́ kan wà o níbo nílùú báyìí báyìí báyìí tó dẹ̀ máa jẹ́ kíni ẹ̀pọ̀ owó yẹn gan ó ṣe kíni ó pọ̀ lọ́wọ́ ó tún dáhùn gan létí ṣó eh. máa fi mílẹ̀ ó máa tẹ̀ lówó lọ ni. ọ̀rọ̀ tó sọ yìí ó lágbára o eh? ṣùgbọ́n ìbéèrè ẹ̀ ó simple. ìdáhùn ẹ. ẹ sà máa fi ilẹ̀ máa tẹ̀ lówó lọ. máa eh, fi owó yẹn máa fi bẹ̀yìn sà. Hmm, wàá fi mí lẹ̀ láàárọ̀ eh. wà á lọ ṣiṣẹ́ tó bá wá dìrọ̀lẹ́ wà á wá fowó bẹ̀ mí. bẹ́ẹ̀ni sà ewu lẹ máa ẹ eh, kí lẹ máa wá ṣe. ìbéèrè kan ló tún eh, béèrè lọ́wọ́ tèmi náà yẹn ṣé ẹ ní ni. èmi ò ní gbà o. tó bá yẹ kéèyàn ṣe láàárọ̀ kò gbọdọ̀ ṣe lọ́sàn-án kájọ jáde káwọn èèyàn rí mi àti ẹ̀kọ́ mọ̀ pé ohun tí mo gbé dání tí mò ń kówó lé lórí gan-an ẹ̀yin mọ́mí àti dáàdi mi tó bá jẹ́ ìkíni ẹ̀ máa jẹ yàrá tí bá sọ̀rọ̀ ń sin ẹ̀ máa sọ pé kinní kan kinní kan èwo lẹ máa ṣe kí ló sọ ẹ ma ok ẹ ma ẹ ní ìmọ̀ fiṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ abalájọ àwọn èèyàn gidi nìyẹn fílẹ̀ ẹ lè ma fiṣẹ́lẹ̀ ẹ fiṣẹ́lẹ̀ tẹ̀lé. má jẹ́ àtọ́ra wa o owó lè bojú ọ̀rẹ́ jẹ o nígbà tó bá fi olólùfẹ́ lẹ̀ tó bá torí owó tó lọ olólùfẹ́ wo ah, ṣé mi ò ṣé mi ò tẹ́ lọ́rùn mi ò fún ẹ lówó ni. mi ì lóò fún mi lówó owó ń tó lówó. Hmm. Eh, owó kì í tó lówó. ó ṣe mílíọ̀nù àyìn tó bá padà dé tó wá kó wá tó dẹ̀ pé mi gan nídìí owó lọ́wọ́ yẹn kí ni màá wá ṣe ná. kí ló gbó bíra ẹ wá sí mo dẹ̀ mọ dáadáa. pé mo láì gé owó ah. àmọ́ máa dùn mí díẹ̀. ẹni máa fẹ́ lẹ́nu bàbá ni. ẹ̀yin ara lé ó lè dàbí ẹ̀fẹ̀ ó lè dàbí àpárá ṣùgbọ́n a mọ̀ hmm. wípé ohun tá à ń mú wá ní abala ti ìbáṣepọ̀ ìfẹ́ yìí lórí ètò bó ṣe lọ a mọ̀ wípé ó ń wọnú ilé ó dẹ̀ ń wọ ọkàn wọn yín ẹ̀dẹ̀ ń rí i pé hmm, àwọn ilé ìwà ṣe kí torí pé ìdí tá a fi gbé ètò ìkalẹ̀ náà ni láti tún ìbáṣepọ̀ èyí tó ti fẹ́ wó tàbí èyí tó ti wó láti gbèrò. gbogbo ibi tá a ti ń mẹ́hẹ̀ẹ́ ká lè máa ṣe kí ni ká máa ṣàtúnṣe bẹ́ẹ̀ ẹ rárá lẹ ẹ ìgbádùn wa ẹ ṣeun púpọ̀ ẹ oníyan ṣeun ọlọ́fẹ́ ṣeun ẹ̀yin tẹ́ bá àfẹ́fẹ́ jẹ́ náà a máa gan a yín lọ́gùn ẹnu pé ẹ ṣe pọ̀ ẹ mẹ́pà wò ní fún yín lófo tá a bá ti ń dé báyìí a wá ń fún yín ní tuntun ní tuntun ní tuntun ní tuntun ní tí gẹ̀rẹ̀ lẹ́rí lẹ́rìí tí sinmi lẹ́rí lẹ́rìí ọ̀sẹ̀ tó ń bọ̀ tó máa ṣe kí ni. Ah! ọmọ bí àmàlà tó jiná gangan. kí ló dé dọ̀njà sí. Ah, ah, ah. ẹ yọ olùfẹ́ wa adúgbò púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín o wípé ẹ tún ti bá wa jẹ ètò tèmi ẹ tún ti bá wa mú mi ṣe lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò tí ì yí padà akọni lèmi jẹ ọmọ Gbàdàmọ́sí mo jẹ ẹlẹ́rìn ni mi o ọmọ akínjẹ̀gbé ìgbàsẹ̀ ẹ jẹ́ fi tó bá fi ṣa orí kì máa fi ṣa orí ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ́sọ́pọ̀ àwọn onílọ́lá ìṣẹ́pá gbọ́ ti bùsáyọ̀ ẹ̀ṣẹ̀ mọ́ bóyá máa kiri ayẹni ọmọ ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹbà lẹlẹlẹlẹlẹlẹ ṣe wà ẹ̀yin olólùfẹ́ bó ṣe ń lọ lábala ìbáṣepọ̀ ìfẹ́ náà ní gbogbo ẹ̀ náà lẹ ti rí yẹn bó ṣe yẹ ká ṣe máa bára wa ṣe ládùúgbò nínú ilé ni o nínú ilé ìjọsìn ni o láyìíká àti agbègbè ni níbi iṣẹ́ wa ẹ pẹ̀lú àwọn oníbàárà wa pẹ̀lú àwọn tí oníṣòwò bó ṣe yẹ ká ṣe máa ṣe pẹ̀lú wọn gbogbo ẹ̀ náà la máa máa fún yín jẹ lórí ètò bó ṣe ń lọ lábala ìbáṣepọ̀ ìfẹ́ nítorí láìsí ìfẹ́ kò lè sí ìdàgbàsókè níbikíbi tá a bá wà àbí nǹkan kí nǹkan tá a bá ń ṣe ìfẹ́ ṣe kí ni ó ṣe pàtàkì ta ló sọ bẹ́ẹ̀ èmi náà ni Olúwabùsáyọ̀mí èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgá ìkọ̀kan ìkànnù ìkan ìyókù ńlá fi ran gbàṣẹ èmi lọ́mọ ahéré owó bọ́lọ́run làá bójú ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ bónílé òsùn lápẹ́lẹ́ kùlé onílé bó pẹ́ títí òun àmọ́ nílé lọ títí a máa fi ayọ̀ àti àlàáfíà pàdé mi ọjọ́ rẹ lórí ìbáṣepọ̀ ìfẹ́ èmi náà ni èmi àti ọmọ yín àkọ́ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá ṣe ń rí mi báyìí ẹ ti ń rákàn nínú ẹ bá ṣe ń rákàn níbà ẹ ti rí mi náà nìyẹn ẹ rí mi ẹ rákàn ní ẹ rákàn ní ẹ rí mi o ẹ ẹ máa rí wa láyọ̀ àti àlàáfíà á dẹ̀ máa bá yín láyọ̀ àti àlàáfíà bá bá ṣe ń fún yín jẹ back to back lẹ́yìn náà ṣe máa ṣe kí ni ẹ máa fìfẹ́ gbà back to back ẹ àwọn ń dágbére àwọn ní dágbére lékún lọ́wọ́ títí di ọjọ́ mi ọjọ́ rẹ̀ àwọn ń dágbére wípé láyọ̀.